bisimilah alihamdulilah wasalaatu wasalaamu ala rasulillah adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run atọ́lá ìkẹ́ àtìgẹ̀ fún anabiwa muhammad àlékún ìkẹ́ àtìgẹ̀ ọlọ́run ọlọ́run bá ní ṣe fún anabiwa muhammad náà níjókòó tòní lágbára ọlọ́run ọba a sọ nípa fawaidu zakati lil fardi wal mujtama'i àwọn àǹfààní olówó iyebíye léyìí tó ṣe wípé zakati yíyọ léè tí ó ṣe ẹnì kọ̀ọ̀kan wa àbí èyí tí ó ṣe wá láàrin àwùjọ èyí tá a bá wà nínú rẹ̀ tábàwọn ní alukurani alápọ̀nlé ọ̀pọ̀lọpọ̀ ayé lọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala ló ti pani láṣẹ pé wa akimu salata wa atu zaka ẹ máa kírun o bí bá ṣe ń wí tán wa atu zaka ẹ sì máa yọ zaka nínú suratul bayyina wa ma umiru illa liya'budullah mukhlisina lahu din wa yuqimu salata wa yu'tu zaka ọ̀pọ̀lọpọ̀ àyè ló ti sẹ́ pé bọ́lọ̀ ń bá ti ń dá kọ̀ọ̀rùn ohun tí ó máa tẹ̀lé òun náà ni zaka léyìí tí ń túmọ̀ sí wípé ìmọ̀ ayọ̀ zaka ó jẹ́ ní tó ṣe pàtàkì pọ̀ nínú àlámọ̀rí ẹ̀sìn òjíṣẹ́ Ọlọ́hun Ọba sallallahu alayhi wa sallam nígbà tó ná Mu'adh ọmọ Jabal lọ sílẹ̀ Yaman ó ní délẹ̀ Yaman o ó bá wọn kan pàdé níbẹ̀ tó ṣe wípé ọlọ́run ti fún wa ní tírà síwájú tó o bá débẹ̀ ní tó fi bẹ̀rẹ̀ wáàsí ni pé àyìn wahidullah wọ́n ti mọ ọlọ́run ọba tẹ́lẹ̀ ṣùgbọ́n tún mọ orogún ọlọ́run ọba níbi ìjọsìn wàá sọ fún wa pé kán fà á so fọlọ́run níbi ìjọsìn kọjá pọ́lọ́run ọba nìkan òní wọ́n máa sìn tí wọ́n ti á gbọ́ eléyìí ò sí ọ lẹ́nu tán wàá fi kún wípé inna Allaha aftarada alayhim khamsa salawatin fil yawmi wal layla sọ fún wa pé ọlọ́run pa wọn láṣẹ o ó ṣe lọ́rùn yẹn lé wọn lórí ká máa kírun fún wọn lọ́wọ́n bá ní gbogbo láàrin ọ̀sán àti òru ká máa kírun wákàtí márùn fọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tí bá tún wá gbọ́ eléyìí náà sí ọ lẹ́nu tán fa'alimuhum tún wá jó di mímọ̀ fún ọ pé anallahu aftarada alayhim sadaqatan ọlọ́wọ́n bá ṣe ìmọ̀ ayọ̀ zaka ó sì lọ́ràn yàn lẹ́yìn lórí zaka yìí tó ọ̀kọ́dùnmí agùnìyá yìí wàtúrọ̀dùn ala fuqaraihim wọ́n máa gbà lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ ọlọ́rọ̀ àwọn tí wọ́n jẹ́ olówó àwọn tí wọ́n jẹ́ ọlọ́lá wọ́n sì máa dá padà fáwọn wo ni fáwọn tí wọ́n jẹ́ aláìní nínú wọn. ṣùgbọ́n àsìkò tá a wà yìí àsìkò tó ṣe wípé ẹni àmọ́rí yìí bá a kú ni ńlásìkò tá a wà ojú àánú ó ti fọ́ pátápátá ti ka nìkan ńlọ́sẹ̀kù eléyìí ló wá fà tó fi jẹ́ pé ìpayín keke ìlà hílo fìtínà ìdààmú ó wá ń ṣẹlẹ̀ láàrin àwùjọ pààlọ́tún pààlọ́sì ìbánu tako tako ẹ̀mí kálukú ọ̀balẹ̀ mọ́ bọ́ ọ bá ṣe lówó tó bẹ́ẹ̀ ló ṣe wo àtìmọ́lé tó ẹni tí ò lówó tó nǹkan ẹran ọ̀jẹ̀ díẹ̀ ní ọ̀rá fi si bọ́ bá ti ń lówó pọ̀ irin díẹ̀ díẹ̀ yóò máa tóbi irin tínrín tó rí ọ̀bà tó nǹkan irin gbangba nígbà tí yàn bá fẹ́ mọ pílà cocoa house ńlọpọlọpọ ńlò látàrí pé owó tí a ní owó ń pọ̀ pọ̀ ẹ̀rù sì ń bà á káwọn àtìláwí kámọ̀ wà bá nílé àìmọ̀ máa yọ zàká ìní ọ̀mà jẹ́ kí àwùjọ wa ìní ọ̀mà jẹ́ ó tòrò bàbá lè máa yọ zàká oríṣiríṣi àǹfààní olówó iyebíye oní zakati òní yóò ṣe fún wa èkíní ìmọ̀ yọ zàká orígun kan lọ́jẹ́ nínú orígun ẹ̀sìn Islam òjíṣẹ́ aláwọ̀ bá sọ́dọ̀ làrá sọ́dọ̀ sọ pé bóni àlè Islam àlà khamsin Islam wọn mọ sórí òpó márùn shahadati an la ilaha illallah gbígba tọkàntọkàn ìjẹ́rìí ìgbà ìnígbàgbọ́ pé kò sẹ́ni kankan tá a jọ́sìn fún lódodo àfọlọ́wọn bá nìkan ṣoṣo. wàá ní muhammadan rasulullah àti pé ànábì wa muhammad ẹrú sìn ọlọ́run ní í ṣe òjíṣẹ́ ọlọ́run bá sí ni. wa iqamis salah ìmá kírun wákàtí márùn ìmá gbérun wákàtí márùn dúró tó ń ti orígun májẹ̀mú àtàwọn tó jẹ́ bíi súnà rẹ̀ kárípà mú wa ètò wa tẹ̀lé ni wa ètà zakat ìmọ̀ ayọ̀ zaka orígun ẹlẹ́ẹ̀kẹrin ni kéèyàn máa gbààwẹ̀ ìkarùn kéèyàn lọ sí àjì bíyàn bá ní èsì ń pa tíyàn lágbára láti ṣe bẹ́ẹ̀ níta fẹ́fà ò ní wípé zaka yíyọ yìí orígun ẹlẹ́ẹ̀kẹta ló wà nínú orígun ẹ̀sìn Islam márààrún so tó bá wá rí bẹ́ẹ̀ tá a bá ń yọ zaka àǹfààní wo ni ó ṣe fà àwọn ká tún mà ní wípé tọ́lọ́mọba subhanahu wa ta'ala pa á láṣẹ ṣe báyìí ṣe báyìí àbùkátà sí láti máa kílótọ́lọ́ fi sọ pé ká ṣe tí bá ma ti torí ń ṣe ọmọ ti torí o ọmọ ti torí o bọ́lọ̀ ń bá ti lè pàṣẹ ntọ́yẹ fún mọ́mìnì ni pé kó sì máa sọ pé sami'na wa ata'na agbọ́ agbà á tẹ̀lé ọmọ ti torí o ọmọ ti torí ṣùgbọ́n tọ́wọ́ àmà ni pé ọlọ́run ò ní pa wá láṣẹ ká ṣe nǹkan kan àfikọ́jà pé orí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò ní kọ́ nǹkan kan fún wa pé má ṣe nǹkan báyìí àfi kó jẹ́ pé aburú ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ yìí máa kó pé gbogbo ẹ̀ látòkè tí délẹ̀ aburú ni tàbí kó pé ninety percent ibẹ̀ aburú ni. má ṣe sìnà má mutí kì í ṣe pé ọlọ́run níyàwó kan tó bá ṣe sìnà rárá kì í ṣe pé bímọ kan tó bá ṣe sìnà ọlọ́run ò bímọ kò sí níyàwó kò parí. má mutí kì ṣe pé kó lè bá a máa ra ọtí ńlẹ̀ sí ọlọ́run tó ń dákalẹ̀ ṣùgbọ́n torí orí ẹnì kọ̀ọ̀kan ni àwọn Yorùbá sọ wípé ìjà àgbà kílè àgbà kílè ń jà yẹn ni wípé àpọ́nsùn lọ rí ni tààrà ẹ̀ ní à ń lọ fún bọ́ ọ bá yọ zaka orí ọ̀ máa bẹ́ńbẹ̀ fún ọ̀gá tó yọ zaka tó bá sì kọ́ tó ọ̀ lọ́ọ̀ yọ zaka aburú ọ̀ máa bẹ́ńbẹ̀ fún ọ bẹ́ẹ̀ ni yọ̀ọ́ sọ máa jẹ aburú láàrin àwùjọ mọ́tà bá lè díjú márí tá a lè gbìyànjú tá a jẹ́ kí a ṣe tán kó fi òsì kọ́ máa fi dẹ́rùbà wá àwùjọ yóò da yóò lárinrin yóò dùn kódà ọkàn wọ́n balẹ̀ oorun àsùnfọ́rí lóṣùká yóò máa ṣẹlẹ̀ sí wa láàrin àwùjọ yìí nígbà wo ni nígbà tá a bá ń yọ zaka tá a bá ń sọ nípa àwọn àǹfààní èyí tí zaka tí yóò bí oríṣiríṣi ẹlẹ́kajẹ̀ka ńlọpin sí lára àwọn àǹfààní èyí tó jẹ́ ti dì níyà tó jẹ́ ti inú ẹ̀sìn àǹfààní tí ó ṣe á lábalẹ̀ ẹ̀sìn ni wípé bọ́ọ̀ bá ti yọ zaka kọ̀díkọ́mta birokinin minarkanil Islam orígun kan nínú orígun ẹ̀sìn Islam márààrún ńlọmú wa ẹni pé nínú àwọn nǹkan tó jẹ́ dandan márùn tẹ́dà gbọ́dọ̀ dùn ní má ṣíṣe rẹ̀ kó lè bàa jẹ́ mùsùlùmí ní ìbámu sí àdìsí Jibril fa akhbirni anil Islam tí ma fẹ́ jẹ́ mùsùlùmí àwọn ṣẹ́wọ̀n máa ṣe kí n tó lè jẹ́ lẹ́sìn Islam anabi wa ń kà nígbà tí ó kà nǹkan lẹ́ẹ̀ka tó kà ní pé wàtó ti yà zaka kọ́ máa yọ zaka yẹn ni pé owó bàtà bá ti lè gbìyànjú tá à ń yọ zaka orígun kan nínú orígun ẹ̀sìn Islam márààrún léyìí tó ṣe pé orígun ẹ̀sìn márààrún yìí oní ọmọ sọ nípa séèyàn ṣoríire láyé bí sí yóò tún ṣoríire lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà àbí ò ní ṣe orígun ẹ̀sìn Islam márààrún yìí oní ọmọ ṣe àlàyé rẹ̀ yẹn ní pé gbogbo àtàbá ti ń yọ zaka à ń mú orígun kan wá nù nínú orígun ẹ̀sìn Islam nǹkan lẹ́ẹ̀kejì ni pé anáà tó kọ́ abda ila rabbihi ìmáa yọ zaka a máa sọ èèyàn dẹ́ni àsúnmá lọ́sọ̀dọ̀ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala kódà wa tazidu imanahu yóò jẹ́ kí yàn máa lékún ní ìmánì ìgbàgbọ́ yàn yóò máa lékún ní gbogbo ìgbà pátá tí yàn bá ti ń yọ zaka gẹ́gẹ́ bí àwọn aṣẹ olóore yòókù lè ta fi ń tẹ̀lé àṣẹ Ọlọ́run nínú àwọn àǹfààní tí mẹ́mẹ́ ni pé má yàtọ̀rọ̀ tabala àdá ìhà minal ajril azim tó tóbi ó ń bẹ níbi kéèyàn ó zaka ẹ̀ ń bá yọ yóò rẹ̀ san rẹ̀ gbà níwájú ọlọ́run bá subhanahu wa ta'ala nínú suratul baqara àyà two seventy six ọlọ́run bá subhanahu wa ta'ala ń sọ bẹ́ẹ̀ wípé yamhaqullahu riba wa yurbi sadaqat owó èlé ọlọ́run ní ká má ó ní àmọ́ gbowó èlé torí pé owó èlé ọlọ́run ló ń wọ́ọ̀rùn ni òun ọ̀run ni òun ọ̀parun ni ṣùgbọ́n wa yurbi sadaqat ṣàká tá a bá yálà zakeyi tọ́jọ́ràn yẹn ni àbí sadaka tá a ṣe sàárà tá a ṣe ọlọ́run ló ń jẹ́ ọmọ pọ̀ sí owó tí yẹn bá yọ zaka owó wọn máa pọ̀ sí ni ṣùgbọ́n owó èlé ọlọ́run ló ń wọrùn ni tí ò tiẹ̀ ní sẹ́kù rárá. nínú sọ́látù Rum àyà thirty nine níbẹ̀ ọlọ́run bá sọ pé wa ma ataytum min zakatin turiduna wajha Allah fa ulaika humul mud'ifun gbogbo ń tẹ́ bá wàá zaka ọlọ́run ní pẹ̀lú oògùn ọlọ́run bá owó òní yóò máa jẹ́ yóò pọ̀ ju níta ẹ̀ náà lọ. ojúṣe lọ́wọ́ bá sallallahu alaihi wasallam sọ pé man tasaddaqa bi'idli thamaratin min kasbin tayyibin wala yaqbalu Allahu illa tayyib. anábìlẹ̀ ń bá ilé gbìyànjú ẹ̀ ń bá rọ́jú tó ṣe sàárà ntọ́ wá fi ṣe sàárà ó tó ó tó bíi kan kò ju bíi dàbídùn kan lọ ilé ṣe sàárà ṣùgbọ́n ẹ̀yọ́ dàbídùn kan tí ì ṣe sàárà yìí láti ibi iṣẹ́ òògùn rẹ̀ láti ọ̀nà tó dá ńlọ ti rówó rẹ̀ tí èsì sàtìra dàbídùn tí wàá fi ṣe sàárà hàn bó tilẹ̀ jẹ́ pé ọlọ́run bò ní gba nǹkan kan ní sàárà níṣẹ́ lọ́wọ́ ẹ̀dá àfihàn tó bá dá o bí yàn bá wá fi tí òjú dàbídùn kan lọ tí yàn bá fi ṣe sàárà yàhódò ha bìyàmínì ọlọ́run fọwọ́ ọ̀tún rẹ̀ yóò fi gba tíyàn yọ ní zaka fọmọ yorùbá bí alẹ́ sọ̀hìbì ọlọ́run mọ̀ bá tọ́jú rẹ̀ ẹni tó fi ṣe sàárà hàn ọlọ́run máa bọ́ rè yóò máa bọ́ tọ́jú rẹ̀ tí è dàgbà tí è dàgbà tí è wá dàbí òkè ńlá kama yurabbi ahadukum faliwa ẹgẹ́ bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wa bá a ṣe máa ń tọ́jú ọmọ ẹ̀sìn tí ó kéré nígbà tá a bá rà àbí tí wọ́n fún wa tó a jẹ́ pé yóò ti á dàgbà tí wàá dà gẹ́gẹ́ bí òkè Imam Bukhari àti Muslim ìní àgbà hadith yìí òní àgbà wa níta fẹ́ fàyọ nínú atọ́tọ́tún ni pé bíyàn bá ń yọ zaka èyàn ó gba ìsan tó tóbi yìí pọ̀ níwájú ọlọ́run ọba ó ń dàbí dùnú o ọlọ́run bá tọ́jú rẹ̀ tí ì dàbí òkè ńlá so bó wá lẹ́ńtọ́ wá yọ zàká kọ́lọ́run bá kó ṣiṣẹ́ rẹ̀ nírọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa lára ẹ̀ tún ni pé anallahu subhanahu wa ta'ala yamhu bi al zaka tíyàn bá yọ ọlọ́run á máa lò ní okùnfà léè tó ṣe pé yóò fi forí àwọn ẹ̀ṣẹ̀ tíyàn ń dá tọ́lọ́mọba tí ó fi forí rẹ̀ jiyàn nínú hadith òjíṣẹ́ lọ́mọba sallallahu alaihi wasallam sọ pé asọ́dàkọ̀tù tó tù fi ó lọ́kọ̀ tí yá sàárà tíyàn bá ṣe ọlọ́run á máa fi pa àṣìṣe ẹ̀ṣẹ̀ ọlọ́run á máa fi parẹ́ kàmá yóò fi olùmọ onar ẹgẹ bíi omi bí ṣe máa ń pa iná bẹ́ẹ̀ gẹ́lẹ́ ọlọ́run subhanahu wa ta'ala ni máa ń fi sọ́dàkọ̀ tíyàn bá ṣe ni máa ń fi pa ẹ̀ṣẹ̀ rẹ́ wàlúmọ́rọ́ọ̀dù bí sọ́dàkọ̀ tí ó na ìmọ̀ zakatu wà ìmọ̀ sọ́dàkọ̀ tàtọ̀ wọ̀nyí Sahara méjèèjì náà ló kó nu yálà zaka ni àbí ìtọrẹ àánú téèyàn fínúfíndọ̀ ṣe méjèèjì ló kó nu ọlọ́run máa lo ẹgẹ́ bí okùnfà tí ó fi pa àṣìṣe ẹ̀ṣẹ̀ téèyàn bá dá tọ́nà ọba tí ó fi parẹ́ eléyìí jẹ́ díẹ̀ nípa abala ẹ̀sìn ẹ wá rí abala ìwà gbogbo ìgbà tíyàn bá ti ń yọ zaka pátá tó lè hekol muzaki birukabil kurama tó bá ti ń yọ zaka wọ́tọ̀ jẹ́ àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn náà wàá dì kan nínú àwọn tó ṣe pé wọ́n máa fowó wọn ṣàánú láàrin àwùjọ tó ṣe pé àwùjọ yóò máa ṣàánú fún wọn àwùjọ yóò máa ṣe àdúrà fún wọn ní gbogbo gbà yẹn ni wípé bí yẹn bá ń yọ zaka èèyàn padà di ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ onínúdúndùn ọlọ́rẹ̀ àwọn tó ṣe pé wọn kì í wojú owó tí wọ́n fi máa ń ná nítorí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nínú ẹ̀ náà tún ni wípé ìmọ̀ ayọ̀ zaka tastawjibu li sahibihi ittisafahu bi rahmati wal atifi ẹni tí bá ń yọ zaka bóyá ẹni tó le tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ẹni tí ò láàánú ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ zaka tí ń yọ yóò padà sọ ẹni tí ń yọ di ẹni tó ṣe wípé àwọn èèyàn máa fi àánú ìkẹ́ wọ́n máa fi ròyìn rẹ̀ pé ah ìmọ̀ sàánú èèyàn o olówó tí ń fowó sàánú ni o sẹ́ẹ̀sì mọ̀ pé arrahimuna yarhamuhumur rahman gbọ̀n tí bá ti ń kí ọmọ nìkejì tí ń sàánú rẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala yọ kẹ̀wọ́ nítọ̀ náà lára iná tún ni wípé yujibu an yakuna al-insan mahbuban èyàn ọ̀dà ẹni tó ṣe pé gbogbo èèyàn pátápátá wo ni wọ́n máa nífẹ̀ẹ́ èèyàn wọn ò nífẹ̀ẹ́ kó o kú torí tó bá ti kú ọ̀nà tó wọ́n ń gbà wọlé ló ti dín yẹn ni pé tó bá ń yọ zàká gbogbo àwọn tí wọ́n ń gba zàká lọ́ọ̀rẹ́ pátápátá àdúrà ẹ̀mí gígùn àlàáfíà ara kọ́nà owó rẹ kó tún máa pọ̀ sí àdúrà tí wọ́n máa ṣe fún ọ̀nù sẹ́ni pé àpọ́nsùn lọ́ọ́ rí ńlọrọ wa tààrẹ ní à ń lọ fún mo sì sọ níbẹ̀rẹ̀ ètò yẹn ni pé tó bá ń yọ zaka gbogbo àwọn aláìní pátápátá wọn máa nífẹ̀ẹ́ rẹ̀ àwọn olówó lè máa bínú rẹ o sọ gbogbo àwọn tí wọn jẹ ẹni rẹ pátá àwọn aláìní wọn máa ṣe àdúrà fún ọ wọn ò ní fa burú kankan wọn ò ní fẹ́ kó ṣẹlẹ̀ sí ọ wọn ò ní fẹ́ kẹ̀rọ orin ọ kódà ikú tí ọba pa ọ wọn máa wá kíkún kó tiẹ̀ pa wọn káwọn ọ jáde láyé ọ̀sán jù kó ajẹ́ pé wọ́n tó ń ṣe dáadáa ńlọ́wọ́ àjáde láyé lọ nínú ẹ̀ náà tún ni wípé anafi zakat tẹ̀tẹ̀hìrán lil akhlaq gbogbo àti yẹn bá ti ń yọ zaka pátápátá àwọn àwa kùdìẹ̀kùdìẹ̀ àwọn àwa tí ò da tí ò yẹ ká máa fi ròyìn mùsùlùmí pé yẹn bá ti ń yọ zaka zaka ọ̀ máa fọ̀ mọ́kù ọ̀nbẹ́ ò ní láhùn n ò ní fáhùn n ò ní fi ròyìn rẹ mọ́ nínú suratu tauba àyà one oh three ọgọ́rùn-ún àtẹ̀yọ́ ọlọ́ni khudh min amwalihim tutahhiruhum wa tuzakkihim biha gbà nínú gbà nínú zaka gbà nínú owó tí mẹ wọn kó máa jẹ́ zaka zaka tó wàá gbà náà á máa fi fò wọ́n mọ́ nínú ẹ̀ṣẹ̀ wọn ni á rí lé nínú suratu tauba afáwa haumadi nínú tíra tafsiru wọn wọn ni ya'muru Allahu ta'ala rasulahu ọlọ́run bá ń pa òjíṣẹ́ rẹ̀ ó ń pa á láṣẹ an ya'khudha min amwali alladhina i'tarafu bidhunubihim sadaqatan tutahhiruhum mìndánà sílẹ̀ bọ́ọ̀lì kọ́ máa gbà nínú owó àwọn tó pé wọ́n gbà wípé a ẹlẹ́sẹ̀ làwọn gba owó lọ wọn gba zaka lọ́wọ́ wọn zaka wọn ọlọ́run ó fi máa fọ̀ wọ́n mọ́ kó ń bi dáná sílẹ̀ bọ́ọ̀lì kó ń bi dọ̀tí kéèyàn yan ahun wà tọ́mọ́rìn àti kéèyàn ní ọ̀kánjúwà wọ̀lkọ́síwà kọ́ kéèyàn ó lé kéèyàn má láàánú àwọn aláìní kéèyàn má ní lójú ọgbà tíyàn bá ti ń yọ zaka Allah subhanahu wa ta'ala yóò máa lo eléyìí gẹ́gẹ́ bí tí ó fi máa ṣe àfọ̀mọ́ fún ẹni tí bá ń yọ yàtọ̀ sí yẹn ọlọ́run bá yóò tún jẹ́ kówó rẹ̀ yóò tún jẹ́ kó máa pọ̀ yóò máa gbèrú sí i eléyìí jẹ́ nínú àwọn àǹfààní èyí tí zakat yọ tí ó ṣèyàn lábala ti ìwà láàrin àwùjọ zakat ní àwọn àǹfààní kan léè tí ó ṣe àwùjọ tí wọ́n bá ti ń yọ ọ ìkíní bẹ̀ ni pé anàfíà dáfàán lè hajjatil fuqara gbogbo àtọ́ bá ti ń yọ zàká pátápátá àwọn aláìní ọ̀n bá wọn bí ya bùkátà wọn náà ọ̀n bá wọn bí ya bùkátà wọn àwọn tó ṣe wípé n ò ní gún n ò ní jà n ò ní tí wọ́n jẹ n ò ní tí wọ́n mu ṣùgbọ́n láti pàṣẹ tó bá fọ́n ibẹ̀ náà wọ́n ti jẹ ibẹ̀ náà ni wọ́n ti mu. bí yẹn bá ń yọ zàká lọ́dọ̀ àwọn àǹfààní tí ó bí fáwùjọ ni pé ànàfíà taqawiyatan lil muslimin yóò máa fáwọn mùsùlùmí tí á jí ọ̀lẹ yóò máa sọ wọ́n di alágbára ẹni tí ò ní lọ́wọ́ yóò dẹni tó ní ẹni tó ṣe pé ó lágbára ó léegun àti ṣiṣẹ́ lára sọmọtọ́ pé owó ti á di ọ̀lẹ láti pàṣẹ zaka èyí tíyàn bá yọ onítọ̀hún náà yóò dẹni tó ṣe pé yóò lágbára bóun náà bá ti lówó tó rẹ̀ bá ti ń pọ̀ òun náà tó padà dẹni ṣe pé yóò tó máa yọ zaka ètò òpin kárí yóò wà di ní ó wà ṣẹlẹ̀ nínú àwùjọ ẹlẹ́sìn Islam nínú àwọn àǹfààní ibẹ̀ ni pé ìzálàtàn lil ahqad gbogbo kéèta tí máa ń bẹ nínú ọgbà àyà aláìní sọlọ́wọ́ láti pàṣẹ zaka tíyàn bá ń yọ pẹ̀lú ògo Ọlọ́run bá kò ní sílẹ̀yìn níbẹ̀ mọ́ torí pé àwọn aláìní tí má rí rẹ̀ tó ní owó lọ́wọ́ tó sì yọ zaka tó ń sáwọn sí wọn ilé tó wù ọ́ ilé tó bá wù ọ́ lónìí ibẹ̀ ló sùn ọkọ̀ tó bá wù ọ́ ńlọ́gùn aṣọ tó bá wù ọ́ ńlọ́wọ́ bàtà tó bá wù ọ́ ńlọ́fẹsẹsẹ owó tó bá wù ọ́ ńlọ́lẹ́ná bí a ṣe ń rí ọtí wọ́n náà ara wọn ń gbóná kò tẹ́ wọn lọ́rùn inú wọn ò ní dùn wọ́n máa ní kètà síbi kọ́ pò fòsánlẹ̀ kó tiẹ̀ kú dànù pé kí láǹfààní rẹ yóò máa wà nínú ẹ̀mí wọn tó gbà tí wọn náà bá ti ń jẹ tó sì ń yọ sàkà fáwọn aláìní wọ́n máa ṣe àdúrà fún ọ kèéta tí ń bẹ nínú gbáyà wọn kẹ́nìmánì tí ń bẹ nínú gbáyà wọn yóò fò jáde kúrò ń bẹ. nínú náà tún ni wípé tẹ̀nìmíyà tún lè àmúwá zaka yíyọ ìmọ̀ ajẹ́ kó wo olówó ìmọ̀ ajẹ́ ọ pọ̀ sí ni àlùbáríkà tí ń bẹ lára owó yóò tún máa pọ̀ sí ni ṣùgbọ́n àṣẹ ìtọ́n ìmọ̀ àfòṣì dẹ́rù bọ́ lọ́wọ́ òjíṣẹ́ láwọn ọba sallallahu alaihi wasallam anábì sọ pé máa nákọ̀sà ti sọ́dà kọ̀tún mi máa lè ní kéèyàn ó yọ zaka nínú owó kò ní kó wọ́n kò ní ó dínkù o àṣẹ ìtọ́n ya'idukumul faqra iṣu oníkà máa ń fi òṣì máa ń fi dẹ́rù báyìí tá a wo ojú àṣetán tá a bẹ̀rẹ̀ sí náwó sójú ọ̀nà ọlọ́wọ́n ba pẹ̀lú ògo ọlọ́wọ́n ba subhanahu wa ta'ala owó tẹ̀ dánìún yóò di tó pé yóò máa pọ̀ sí ni. nínú ẹ̀ náà tó ni wípé anàfíà tawsi'atan wa bastan lil amwal gbogbo àti yàn bá ti ń yọ zaka yíyọ zaka tó ń yọ zaka ń so tawsi'a ni yóò máa mú bọ́wọ́ ẹni pé owó ń yóò máa kárí ètò pínkárí yóò máa ṣẹlẹ̀ láti bí zaka ètò ń yọ bákan náà owó òun kò ní jẹ́ pé lọ́dọ̀ àwọn olówó nìkan òní yóò máa ma yóò máa dọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ aláìní náà yẹn gbogbo àtàbà tí ń lè yọ zaka yàtọ̀ sílẹ̀ yìí ni wípé zaka yíyọ a máa fa kọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala kó máa yọnu sẹ́dà í máa pa ìbínú ọlọ́wọ́n ọba ní kejì kọ́lọ́wọ́n ọba kó bínú sẹ́dà nínú hadith wa sadaqatu tutfi'u ghadaba rahman zaka tíyàn bá ń yọ í máa pa ìbínú ọlọ́wọ́n ọba í máa pa á ni kejì kọ́lọ́mù bá subhanahu wa ta'ala kejì ó bínú síyàn. nínú àwọn àǹfààní tí ó sì fáwùjọ ni wípé gbogbo àwùjọ tí wọ́n bá ti lè yan zaka pátápátá à ń jalè à ń digun jà kò ní í ṣẹlẹ̀ mọ́ nínú irú àwùjọ bẹ́ẹ̀ torí pé nítorí fẹ́ jalè ní ìsìn bí wọ́n torí pé kò ní í ṣẹ́ lọ́wọ́ ńlọ́fà tó ń fi àwọn pé à ah, bó wá ni èmi náà sàṣẹ́ mi lamani báyìí lówó ah, àfi káyà lọ káyà lọ kàmẹ́lẹ́ dúọ̀dá yìí ni ó yìí máa kókó rẹ̀ yóò bá ti á kó lẹ̀ wọ̀ rọ́wọ́ nígbà bá fi ìbọn sí lẹ́sẹ̀ kó sà yóò mọ̀ pé kéè ṣeré yóò lè kówó tí ń bẹ lọ rẹ̀ yóò lè kó lẹ̀ sùmọ́tà báyìí lè yọ zaka ẹni tó yunifásitì ó ní first degree ó ní second degree kódà òun ti ní phd ah, láti mọ̀ wá sọ̀kadà yóò lè lára rẹ̀ sùmọ́tà ẹni bá ń tẹ́ bá fún lówó kí ni tó rídì agiriki ọ̀ya lọ yunifásitì kí ni wọ́kà chemistry ọ̀ya lọ́mọ àpò ogun lọ́mọ àṣegbá lọ́mọ àṣàwọ̀ láti pàṣẹ bẹ́ẹ̀ gbogbo àwọn tí ń ṣẹlẹ̀ láàrin àwùjọ ní ọ̀daràn bí olè jíjà ìdánilọ́nà ìlọ́nilọ́wọ́gbà jìbìtì lílù four one nine gbogbo àwọn ìwà burúkú yìí yóò di nǹkan àgbàgbé yóò di nǹkan tí èèyàn ti fi sẹ́yìn tí ò ní ṣẹlẹ̀ mọ́ láàrin àwùjọ nígbà wo ni ẹni gbogbo àtọ́wá jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ olówó tí wọ́n ń yọ zaka tó bá ń sọ nípa zaka ìtọ́lọ̀ ní ayọ̀ yìí subhanahu wa ta'ala ẹ̀ ń bá yọ yọ gbẹ̀san tó dáa o ẹni tí ọba wa yọ náà oní òní lọ láì jìyà ó tó bá gbèǹde alùkìyàmà nínú hadith èyí tí Abu Hurairah tí ó gbà wá òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam sọ pé mani ataahu Allahu maalan falam yu'addi zakatahu ẹni Ọlọ́run bá fún lówó tí ó wá yọ zaka jáde nínú owó èyí tọ́lọ́run ọba tí ó fún òróǹro tí ń bẹ lára owó kò yọ jáde nítorí tọ́lọ́run ọba tó bá gbèǹde alùkìyàmà owó rẹ̀ tó níhun mùsùlùmí aláwọ yóò mọ̀lẹ́kì yá mẹ́tẹ̀ ṣùjáàn àkọ́rọ́ à owó rẹ̀ wọ́n wà á bá sọ di ejò tó bá dijọ́ gbẹ̀ǹde àlùkìyàmẹ́ kọ̀ wá níjẹ́ ejò lásán ejò tó ṣe wípé ọ̀pá lórí ni tó yẹ pé oró ó ti jẹ́ kórè rẹ̀ ó ti jẹ́ ọ̀pá ejò yìí yóò wà á gbámú níbi parí kẹ́ báyìí tó bá dijọ́ gbẹ̀ǹde yakul yóò mọ̀ sọ fún wípé ana maluka ana kanzuka pàkà èmi lówó rẹ èmi gbàgbé ọ̀rọ̀ rẹ bá ti ń sọ bẹ́ẹ̀ ni wọ́n máa ṣàjẹ́ pàkà pàkà ẹ wò lọ́ra ejò bí ó ṣe tó tó bá dijọ́ gbèndé àlùkìyàmà ejò lẹ́yìn ètò wa ṣejò lásán ejò tó ṣe pé oró rẹ̀ pọ̀ débi pé oró ti pa lórí òní yóò máa sa onítọ̀njẹ tó bá dijọ́ gbèndé àlùkìyàmà gbogbo ń tọ́ bá ní lówó pátá tọ́ ọ bá ti yọ zaka rẹ̀ kanzu ni o pẹpẹ ọrẹ ni o gbọ́ntàn náà bá wí nù alukur'an nínú suratu tawba wọ́n lọ́ni walladhina yaknizuna dhahaba wal fidda wala yunfikuna fi sabilillah fabashirun bi adhabin alim gbogbo ẹ̀ńtọ́lọ̀ ń bá dá lọ́la gbogbo ẹ̀ńtọ́lọ̀ ń bá fún ní pẹpẹ ọ̀rọ̀ ó fún lówó góòlì ó fún ní fàdákà ó ní dọ́là lọ́wọ́ ó ní náírà lọ́wọ́ sterling euro gbogbo ẹ̀ pátápátá ẹni bẹ̀ lọ́rẹ̀ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà láàyò ń fi kó náà fi sabilillah wọn wà náà sójú ọ̀nà ọlọ́run wọn ò ná fáwọn ìran mẹ́jẹ̀ẹ̀jọ tọ́lọ́run bá kalẹ̀ nínú alukuran tọ́lọ́run ní kánáwó zaka fún wọn ò fọ́n bẹ́ẹ̀ ọlọ́run fi hàn lẹ̀ ṣùgbọ́n fabashirun bi adhabin alim fáwọn òdùnnú pé ìyá ẹlẹ́ta ìró ó ń dúró dè wọ́n tó bá dijọ́ gbìn dàrí kíámà lọ́yọ́ tó sọ wípé yawma yuhma alayha fi nari jahannam owó rẹ tó níhun wọn bọ̀ dáná sí tó bá dijọ́ gbìn dàrí kíámà nígbà bá dáná sí tó bá di pọ́ bá gbóná ta fatukuwa biha jibahum wa junubuhum wa dhuhurum wọn wàá fi máa mọ́ níwájú wọn máa fi lọ ọ lẹ́gbẹ̀ẹ́ wọn fi máa mọ́ ọ àwọn àfáà ló tó fi jẹ́ pé àwọn àyè mẹ́tẹ̀ẹ̀ta wọn òní wọ́n ti máa fi bíi ayọ́nù ìyẹn owó òun wọ́n sọ di bíi nǹkan fẹ́lẹ́fẹ́lẹ́ bíi tírè pẹlẹbẹ bíi páànù pẹlẹbẹ báyìí ni wọ́n sọ wọn dà tí ó ti agbóná parí wọ́n máa fi máa lójú máa lẹ́yìn máa ní ẹ̀gbẹ́ ẹni tó jórí bẹ́ẹ̀ ni wípé ọmọ ẹ̀dá ènìyàn tó bá jẹ́ olówó táláì ní tó bá wá bá a níwájú yọ kọgbẹ́ tó bá tún wá bá lẹ́gbẹ̀ẹ́ yọ kọyìn sí ló jẹ́ pé àwọn oríkèéríkèé ara wọn mẹ́tẹ̀ẹ̀ta ni yóò jìyà jù tó bá jẹ́ ògbìn dàrí kíá ma ọlọ́run á ní pé fatoko wa bíi àjìbá òhun wọ́n máa fi jó níwájú àti lẹ́gbẹ̀ẹ́ àti lẹ́yìn wọ́n máa sọ fún wa pé hadha ma kana li anfusikum ntẹ́ ẹ fọwọ́ ara yín kójọ lówó ni nígbà tẹ́ ń bẹ láyé fadoko ma kuntum teknizun ma wá ìyá èyí tó fọwọ́ ara rẹ kójọ owó tó kójọ tó tó wá di ìyàfọ́ ya máa jẹ máa tọ̀ wò yẹn tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà Abdullahi ibn Umar kọ́lọ́nkọ́ba níyọnu sí i ó ní ti ń jẹ́ kanzu huwa al-malu alladhi la tu'adda zakatu gbogbo owó tẹ̀dá bá ní pátá tí o máa yọ zaka rẹ̀ kanzu nù ẹ̀ńbàsì di kanzu jọ láyé ń bí tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà ìyà ni ó fi jẹ níwájú ọlọ́run ọba yẹn ni wípé rẹ̀ tó jẹ́ olówó ẹ̀jẹ̀ á gbìyànjú kárí wípé à ń yọ zaka kó lè bàa jẹ́ àǹfààní fún wọ gangan alára àti fún àwùjọ gbogbo àwùjọ tí a bá ti ń yọ zaka pátá ìfọ̀kànbalẹ̀ ìmọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o àìyọ zaka a máa fa kọ́lọ́mù bá subhanahu wa ta'ala kọ́ máa rọ òjò hadith èyí tá wa ibnu maja tí wọ́n gbà wá látọ̀dọ̀ abdullahi ibn umar òjíṣẹ́ láwọn bá ka àwọn nǹkan márùn kan wọ́n làwọn nǹkan márùn kan ọ̀n bẹ́ o wọ́n bá ti ilé ń ṣẹlẹ̀ aburú márùn kan ẹ̀ máa retí rẹ̀ yóò ṣẹlẹ̀ sí yìí o ṣùgbọ́n mọ̀ ń bẹ ọlọ́wọ́n àwọn nǹkan márùn ọ̀hún ọlọ́run má jẹ́ ọba yín ọlọ́run má jẹ́ ilé bá má sì jẹ́ ọ̀nà òlẹ́yìn bá lára tó wàá ni wípé wọ́n máa mẹ́nà àkọ́ zakata amwalihim àwọn èèyàn kan ò ní péjọ kí wọ́n forí ìkòkò sọ́ọ́dún lórí pé àwọn ò ní yọ zaka tẹ́lẹ̀ yìí báyìí lè ṣẹlẹ̀ ntí ó ṣẹlẹ̀ ní wípé ìlà múni àwọn ẹ̀kọ́tọ̀rọ̀ fìnnàsámà òjò ò ní rọ̀ mọ́ tí wọn bá ti lè yọ zaka ọlọ́run ò ní rọ̀jò fún ọmọ. tí ìbá sì táwọn báyìm àwọn ẹran ọ̀sìn àbáwọn ẹranko tí wọn bẹ nínú gbó tí ò bá sí ti wọn ni ọlọ́run ìbá tiẹ̀ ti rọ̀jò kankan fún wọn rárá. yẹn ni wípé àìmọ́ yọ zaka àmọ́ àfakójú ọ̀ máa rọ̀ ọ́ bójú ọba ti rọ ìyẹn ó mú bíyàn bá ti mú ikú ọ̀wọ̀ọ̀wọ̀ yóò máa ṣẹlẹ̀ láàrin àwùjọ ọlọ́mọ ṣàánú wa ẹ mẹjà fọwọ́ ara ẹ mẹjà fi ṣera wa o kí ni tọ́lọ̀ ń fẹ́ gbà lọ wa fáwọn aláìní tó wá lé kókókó ná táyipẹ́ zakati owó ni gbogbo ntọ́ bá nílówó tó bá ti lè tó six hundred thousand naira àbó tiẹ̀ kù díẹ̀ tiẹ̀ tó jọ́ tó ń bá tó six hundred thousand naira kọ́ọ́lẹ̀ tọ́dún kan bá wá yípo lé lórí ìgbà náà zaka tó jẹ́ ọ̀ranyàn fọ́ọ̀ tọ́dún kan bá wá yí pọ́n tó wọ́n bá ń bẹ bó ṣe wà àbó tiẹ̀ ti lékún ìgbà náà ló wá yọ zaka tó bá ní one million lọ́wọ́ lápèjúwe nísìn one million divided by four ó divided by forty so ó pín sọ́nà ogójì ikú thirty nine ní tiẹ̀ ikú ẹyẹ hóró kan péré onítàláyìn ni ẹja bẹ̀rẹ̀ lọ́wọ́ bá kọ́nà bá kó ṣe àánú ẹni kọ̀ọ̀kan wà o alámìnà ní sálùkà lè fò dá wàtúkọ̀ àlàáfáà fà wàlẹ̀ alámìnà ní mọ̀tòbíkà mìnà kófòrè wàlẹ̀ ونعوذ بك من عذاب القبر لا إله إلا أنت سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك